àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹjẹ tán ọlọ́run wọ́n bá anẹ́bùwa Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ṣe wá tí a ti máa ń gbìyànjú láti máa rán létí nípa ìtọ́lọ̀wọ́n bá tó torí ẹ̀dá ẹnìkọ̀kan sílé ayé òun náà ni alámọ̀rí nípa ọ̀rọ̀ ẹ̀sìn torí pé torí ẹ̀sìn lọ́nà bá fi dá wa gbogbo àwọn nǹkan yòókù tá à ń ṣe láyé àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sí lẹ́tọ̀ọ́ fún wa láti máa ṣe ni a wá gbọ́rọ̀ jẹ́ kí ó di àwọn nǹkan tí Ọlọ́run ní ká wá káyé kó di lọ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá ń bá lọ nípa ọ̀rọ̀ tawhid a fi a fi kọ́ síbi kan náà <clears throat> nítorí àsìkò tí a bá wo báyìí bóyá oṣù ojú ọ̀run ṣàbán yóò máa di 16 èyí tí ń súnmọ́ ni pé lẹ́yìn tòní bóyá kan lókun kù tátún fi jùkú báyìí ẹlẹ́ẹ̀kejì ìjọba ẹ̀dógún òní tọ̀ bẹ́ẹ̀ náà lè kọ́ fi wàrọ̀ jáwù láàrin bóyá ó ṣeéṣe kí wọ́n rí oṣù ó sì ṣeéṣe kán máa rí olófi jẹ́ pé ká yà díẹ̀ síbi ọ̀rọ̀ nípa síbi ọ̀rọ̀ àwẹ̀ lóòótọ́ a ṣẹ̀ṣẹ̀ máa gbà á àmọ́ àwẹ̀ tá ń gbà yìí ká gbà pé nǹkan tí máa ń wáyé lẹ́ẹ̀kan lọ́dún ni o bẹ́ẹ̀ bá ka tírà fẹ́ kó tọ́dún kan tó ti ká gbẹ̀yìn tí ò sí mọ́ lẹ́yìn ọdún kan ni tá bá béèrè àwọn ìdájọ́ ń gbà mí lọ́wọ́ yẹn á ah, tó bá ti kà pẹ́ yóò máa rántí àwọn míì yóò sì máa dáùtù nípa àwọn míì sòwò náà ló fà láti sọ̀rọ̀ nípa àwẹ̀ kí ló ń pè ní àwẹ̀ irú bẹ́ẹ̀ wò ni a lè léyìn o àwẹ̀ táyẹ̀sẹ̀ máa gbà tátọ́rí kan pè láwẹ̀ jàmá mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò mọ́tán pè láwẹ̀ òun ló fi jẹ́ pé kèye ṣe gbogbo ẹ̀ tí ń gbáwẹ̀ tó lóun ń gbáwẹ̀ ní ṣekí nìyí ní ń gbáwẹ̀ tó pé ọ̀tọ̀ ní tóun mọ̀ láwẹ̀ ní tó wá mọ̀ láwẹ̀ òun ni òun náà ni yóò máa ṣiṣẹ́ tọ̀ ní tí ò bá mọ̀ ọ́ nì tó sàn sí tó náà kó sínú rẹ̀ yóò mọ̀ sí kí ni yóò mọ̀ rọ́ọ̀lù àwọn kan mẹ́rin bẹ tó yẹ pé tíyẹn bá ṣe inú àwẹ̀ àwẹ̀ yẹn bàjẹ́ nù àwọn kan mí sì ń bẹ bẹ́ẹ̀ bá ṣe inú àwẹ̀ àwẹ̀ ò bàjẹ́ àmọ́ ládàá rẹ̀ wọ́n sì kí ni yìí wọ́n ra rẹ̀ nu ládàá rẹ̀ wọ́n rẹ̀ kú díẹ̀ mbẹ́ ẹlòmíràn pé tán pè ní àwẹ̀ ni pé alimusak anil akli wàṣúrúbí wal istimta' ìtànpè láàrẹ̀ lọ́pọ̀lọpọ̀ nu lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtànpè láàrẹ̀ lọ́dọ̀ tí ẹni pé ká má jẹ Hudhaifa tí bá gbá ọmú tí wọ́n pè ní àwẹ̀ lọ́dọ̀ tí ẹni pé ká má jẹun ká sì má mu ká sì má súnmóbìn wa kò ju àwọn lọ lẹ́kọ̀ọ́ àwọn kan ilé àwọn yẹn tí mo mọ ju ọ̀tọ̀ àwẹ̀ ju bá lọ àwẹ̀ gbígbà kọ́dà àásọ ojú wa ẹ mọ̀ báwẹ̀ ti jẹ́ ni aláwẹ̀ fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn nǹkan tọ́lọ́wọ́n bá torí ẹ̀ dá wa sílé ayé òun làwẹ̀ fẹ́ kọ́ wa anábì sallallahu alaihi wasallam ó lóun ń gbàwẹ̀ o yóò lóun ń o àmọ́ gbogbo tí ń pè láwẹ̀ rẹ̀ pé kò ju pé ó fóúnjẹ ẹlẹ̀ lọ ó sì fomílẹ̀ kó sí kí nìyí kò mú anábì ní kò sì ní láwẹ̀ ẹnumọ́ pé ní bá nìkan yóò kàn ní ìjẹun ìsìnmú ọ̀rọ̀ ẹnu lásán a máa bàwẹ̀ jẹ́ ṣùká tó wá wọnú àwẹ̀ yìí àwọn kankan bẹ tagbọ̀rọ̀ gbéjúlẹ̀ tagbọ̀rọ̀ gbéjúlẹ̀ o bí o bá gbéjúlẹ̀ mú fọlọ́n búra èèyàn níláwẹ̀ mú mẹ́fẹ́ dàbí eré ni o ká fi ẹ̀sẹ̀ lẹ̀ ká tó wọnú àwẹ̀ olúwa ní ẹgbìyàn ẹ mọ́ múra kalẹ̀ di àwọn kátà ní kẹṣe àwọn ẹ̀bá fẹ́ múra yìí tó dáa jù kẹrìmọ́ lé ní bẹ̀rẹ̀ ọlọ́run ọba kákọ́ fẹsẹ̀ lẹ̀ náà ká tó wọnú àwẹ̀ ẹ̀ṣẹ̀ wárì ọ̀nà méjì ló pín sí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ tí ẹ̀ bá ti ṣe wọ́n ìgbàgbọ́ yẹn ń dínkù ni ìjẹ́ni ọlọ́run ọba yẹn ń dínkù ipò téèyàn lọ́dọ̀ ọlọ́run ọba ń dínkù tó bẹ́ẹ̀ tí wà yìí gbogbo ara nípò lọ́dọ̀ ọlọ́run ọba igbó kan jura wọn lọ ni ló fi jẹ́ pé gbogbo wa pátápátá gbogbo wa ni wòlíì àbàtàn ajẹ ló gbọ́ àtànjẹ ni pé lágbájá wòlíì ni ọ́ eléyìí gbogbo wa ni wòlíì ẹni mo ha gbogbo wa ni wòlíì torí pé àwọn nǹkan tọ́lọ́run ọba gbé kalẹ̀ tí yóò fi qualify gẹ́gẹ́ bí wàlíì wàlíyùlá àwọn táwa yàn ni. Ani, ní nǹkan pere, péré òun náà lè yóò fi qualify láti jẹ́ wòlíì ọlọ́run ọba àmọ́ nǹkan tá a ní ìyá wa ní jura lọ ni bàbá sì wá ní jura lọ ni bẹ́ẹ̀ ni ìjẹ́ wòlíì wá sí nìyí ló sì jura wọn lọ olúwa ní alladina amanu wakanu yatakun nǹkan méjì náà ni àwọn tí wọ́n bá ní imani tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ọba kí náà pè ní imani kí ló à ní mọ́ni làákìrùn ìbẹ̀rù ọlọ́run ọba gan ló jẹ́ wá kírun àwọn míì ń bẹ tán jẹ́ mùsùlùmí táwọn ọmọ abitán wọn abitán wà tí wọn sì filẹ̀ àmọ́ bẹ̀rù ọlọ́run ọba jura wọn lọ ìmọ̀ni ṣe kíni yìí ó sì jura wọn lọ tó àmọ́ tí èèyàn fi ń kọ́ báyọ̀ ọlọ́run ọba láti jẹ́ wòlíì ọlọ́run ọba nù so wòlíì ní gbogbo wa fi wà yín nísìn àmọ́ tá à ń sọ pé àwọn ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ téèyàn bá ń ṣẹ̀ wọ́n ìjẹ́ àyè téèyàn lọ́dọ̀ ọlọ́run ọba àyè téèyàn lọ́dọ̀ ọlọ́run ọba ìmọ̀ ń dínkù ni sọ̀kẹ́ téèyàn bá ní àyè lọ́dọ̀ yàn lápò ìgbé pélé báyìí wá nísìn àwọn kan láyè lọ́dọ̀ dídà Bukola mo gbà lérò àkan ní ààyè lọ́dọ̀ rẹ̀ bọ́n ṣe aláyè náà wọ́n láyè lóra wọn lọ àwọn kan mẹ́rin ọkẹ́ni àà ní ìdáyà fún ọlọ́run ẹ bá ń gbàwé ìwọlé kọ́dà kò ní bí ilé méjì yóò gbàgbà wọlé yóò sì sáìn náà àwọn kan bẹ àwọn oṣù tó ń bẹ ni àbí kan tó fún wọn ní nǹkan àwọn kan bẹ wọ́n yẹ̀ tó wọ́n náà sí wọn ni nítorí pé láyè náà nù gbogbo ayé láyè lọ́dọ̀ ọlọ́run ọba àwọn àbá ti ń ṣe ọlọ́run ọba ìjẹ́ ni ọlọ́run ọba wọ́n sì kí nìyí àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan máa ń bẹ ọ̀tẹ̀ ìjẹ́ ni ọlọ́run ọmọ ni wọ́n ti yọ níjọ́ náà wọ́n ti yọ kúrò nínú ẹni ọlọ́run ọba so àwọn eléyìí la ń gbìyànjú abẹ́ sàlàyé fún wa ẹ̀rọ tó ọlọ́run ní ẹ̀ bá dín nǹkan mọ́lé káyọ̀ tó dín kó lọ́jà ní ẹ̀ bá ní nǹkan tó dì mọ́lé eléyìí la fi ń sọ́lé tí ì sajá o pé ọkàn dé mẹ́nu ọ̀nà pé léyìí a fi protect inú léyìí ni mo fọ́lọ́n bẹ̀ wá ẹ̀dá kẹjá lọ tu kú ẹ̀mí wa tó rò pọ̀ mọ́ yẹn kíkì ní ìní dán òbólé ó bà ìsìláàmù jẹ́ gbogbo tó bá sì bà ìsìláàmù jẹ́ bí ìsìláàmù àti bàjẹ́ mọ̀ yànlá béèyàn kírun kò nírun mọ́ béèyàn gbáwẹ̀ kò gbàwẹ̀ mọ́ kò láwẹ̀ tó gbà ọ̀nà so oníkàlọ̀ jà kó béèyàn bá ní kọ́dà béèyàn bá lé pẹ̀lé láì ìpẹ̀ téèyàn ń tẹ̀ ní o pé ẹlẹ́kùtọ̀ ọlọ́run ọmọ ẹ̀yà alágbájá àti alágbájá fẹ́fẹ́ ra wọn tí wọ́n ń tẹ̀yẹ̀ pẹ́ wò béèyàn bá máa ń serú ẹ̀ mọ́fọ́lọ́ lọ fi há kọ̀ sí gbáwọ́dọ̀ ọlọ́run bá kọ̀ ní sí mọ́ ní ọ̀nà tí bẹ́ẹ̀ mọ́ ní o kọ́ lọ dá ìpẹ́ níbi tó ti kó kọ́ sí fọ́ gi kí ẹ má sì mọ́ láéláé bẹ́ẹ̀ bá sì jẹ́ tí máa ń lọ síbi ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe wáyé wàláì kẹ́yìn kókó mẹ́ ìdí mo ń tún àṣọ pé gbogbo àwọn ọ̀nà tá a bá fi ń ṣe ọ̀bẹ̀ lọ́lọ́run bá ẹja túbákò a bá ti túbákò mẹ́ ọlọ́run àti lọ́bọ̀ tí ọlọ́run gbà wẹ̀ so tán pè ní ààwẹ̀ ó ju pé ká má jẹ ká má ìwòkuwò a gbọ́dọ̀ wọnú àwẹ̀ ọ gbọ́dọ̀ obì olóbìn ọ gbọ́dọ̀ wọnú àwẹ̀ bẹ́ẹ̀ náà ìgbọ́kúgbọ́ a gbọ́dọ̀ máa gbọ́nú àwẹ̀ a sì gbọ́dọ̀ máa sọ ìsọkúsọ lẹ́nu àwọn báyìí ká jìnà sí gbogbo nǹkan tá níbi sallallahu alaihi wasallam àtọlọ́ba tí wọ́n júwe fún wa pé eléyìí ẹ má gbọ́ eléyìí ẹ má sọ ẹ dákàjẹ́ ká jìnà sí agbègbè láti máa ń sọ mọ́sálásì akàtúnran alétí náà ni ìwọ́ tó ti lágbára láti fi wọ́n lẹ̀ máa filẹ̀ díẹ̀díẹ̀ music gbígbọ́ òdá kí ma máa gbọ́ ìwà láti ń sọ àti tẹ́lùbàndìrì sí àtẹ́lùbẹ̀m̀bẹ́ sí àtẹ́lùgángan sí ìlú ìlú ń jẹ́ kò sílù kan nínú gbogbo olù téèyàn lù tí kan á dá ìlọ́dọ̀ lọ́wọ́ bá fúnni gbogbo olù ní ọ̀dá àmọ́ bíi ti bàndìrì kọ́ ìlú gbogbo báwo la ṣe wọnú àwẹ̀ tábà fẹ́ nu ọnú àwẹ̀ islam ti gbé àlàyé kalẹ̀ tí ò nídìí kí a máa dààmú lórí ẹ̀ àwọn mẹ́rin bẹ nísìnyí àwọn ti mú date ó rank ká máa sọ pé date báyìí o òun lámú àwẹ̀ ká ti máa kéde kalẹ̀ pé yáà ah, on twenty seven làwẹ̀ o ó rank ẹ lè máa ní date méjì àbí mẹ́ta torí òkà tẹ̀ ń kà lóòkọ́ tẹ̀ bá ń ka òǹkà èyí lè rò pé ní lọ́kàn tèmi o yóò gbà pé òǹkà tèmi lọ́sọ́gẹ́ nìyí òun ló right àmọ́ gbà pé àwọn míì náà tún ṣe kí nìyí wọ́n tún kà míì tó jẹ́ ẹ̀yìn tiẹ̀ ló wà àwọn míì sì ń kà míì tó ṣe kí nìyí tó jẹ́ wájú tiẹ̀ eléyìí bí Islam ó sì gbé kalẹ̀ nu so ó ní òfin lẹ́tọ̀ọ́ ká ti mú pé déètì báyìí ó lásìkò nìyí ó lámú àwẹ̀ ní tá a máa fi mú àwẹ̀ tá a máa fi rinlẹ̀ pé àwẹ̀ dé ìlànà méjì ó ní ṣẹ̀ríà gbé fún wa táàfin rẹ̀ pé àti wà nú àwẹ̀ ìlànà méjì ni ìlànà alákọ̀ọ́kọ́ ruyatul hilal òun ni ká rí ìlétésù ká rí oṣù báyìí kó ti yọ ruyatul hilal táwọn sọ yìí kèé ṣe pé gbogbo wa la gbọ́dọ̀ rí eléyìí làwọn kan ti ṣàṣìṣe mbẹ àwọn kan ní àwọn gbọ́dọ̀ rí báyìí ni yóò ti wá di òṣùpá tọ́lọ́rọ̀ tí wọn kọ́ tó máa wẹ̀ ọ̀nà tá máa fi ń fi ruyatul hilal anábì ní súnmù lèrò yàtìhì bára bìí sí wí ní ẹ anábì ní ẹgbààwẹ̀ lèrò yàtìhì pẹ̀lú rírí oṣù adẹ́pẹ̀ nǹkan tákọ̀ máa wò ní pé a máa wá oṣù bó wọ́n ṣe wọ́n ń wá oṣù ṣe tó bá ti di láti bí 27 i mean 24 24 kọ́dọ̀ yẹn lè máa wó láti kan bí 20 lọ́nà yàyí ń dají ẹ máa rí i tó bá ti di ọwọ́ ìyá lọ́nà kíbúlá lọ́wọ́ tó nù tí ń yọ yìí ẹ máa wo bẹ̀ lọ́dà ní ìdájí tí n bá lọ sásù bẹ́ẹ̀ bá lọ sásù bá kẹ wá wo ìyá báyìí ẹ rí oṣù tó jáde báyìí bí aago márùn ẹ máa rí bí tó five five wa rí five dájí ni ń sọ o ẹ máa rí àwọn kìnìyàn báyìí ẹ máa wo díẹ̀ ẹgbẹ́ kìnìyàn máa dínkù twenty five twenty six tó bá di twenty eight tí wọ́n ń gbọ́ pé twenty eight tiẹ̀ ni. tún wo bẹ́ẹ̀ wò ọ́ tún rí aka 29 nìyẹn tábà aka 29 tí wọ́n rò 29 ni 29 gangan anábi sallallahu alaihi wasallam ló ní ká máa wá oṣù òun ló fi jẹ́ pé kí ní kan mẹ́tọ́ ikú rank tí yẹ ká máa sọ mọ́ pé ní àwọn èyí tí ẹ gbáwé pé wọ́n wọ́n gbáwé pé lọ́rin rí àbí ìjọ kan báyìí o a máa ń torí pé oṣù ojú ọ̀run gẹ́gẹ́gẹ́gẹ́ twenty nine ni twenty nine òun gan lóṣojú ọ̀run oṣù ojú ọ̀run yẹn ti thirty twenty nine anabi sallallahu alayhi wa sallam anabi ló sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni nánú kọ́ọ̀mù àwa tẹ́ ẹ rí ìjọ kan ni wá la na'rifu kìtàbà wala al-qira'a umiyu làwa kíkọ àwọn òmàkà àwọn òtún lè dá nǹkan kọ anabi sọ bẹ́ẹ̀ anabi ni aṣáàrù ìndánà àmọ́ oṣù lọ́dọ̀ tó wá àníwá ní àkádà àwọn sọ́bẹ̀ àkádà táwọn tánàbí so. ni ṣe pé àwọn sọ́bà lọ́la nàbí àkádà lásán làwọ́ gíkà nínú inú tíra ànábì ní àkádà but àkádà tánàbí sọ yẹn báyìí báyìí lànàbí sọ báyìí ni ànábì ṣe ó ṣe sí kàlójú àwọn sẹ́bẹ̀ àwọn sàbẹ̀ àwọn sàbẹ̀ ní ó wà náà ìka márùn báyìí àkádà ó tún nà márùn báyìí àkádà ó di mélòó báwọn àwa ìtàlẹ́ mi sọ pé bàbá tiẹ̀ lè kọ́ táàsì lè kà àmọ́ sọ pé oṣù báyìí àkádà àkádà tẹ́ẹ̀nì àkádà ó di mélòó àkádà àkádà wá di ẹlẹ́ẹ̀kẹfà anábì wá sọ mẹ́rin báyìí evident tó strong in here oṣù ojú ọ̀run twenty nine elekeji inú evidence táàmù pé ó sojú ọ̀run twenty nine ni ànábì ní wá ti di twenty nine yẹn twenty nine yẹn oníkíni yìí oníka wá oníkẹ́ wá oṣù kálọ̀ ní twenty nine nísìnyí oní twenty nine báyìí ìrọ̀lẹ́ rẹ̀ lẹ́sìn kíni yìí lẹ́wà oṣù ó túmọ̀ pé tá bá ti rí oṣù báyìí a jẹ́ pé ṣàbán tá ń ka àwọn ṣẹ́kẹ́ nìyí ó ti complete inú Ramadan láríhùn ẹ̀ tí tukẹ́ ti yún náà so twenty nine lóṣù so ó rán nǹkan sọ pé òun yẹ gbà pé lọrin a máa ń gbà pé twenty nine a máa ń gbà òun ló wà nù àníyàn àbáwá máa ń dá ń jọun táwọn sí ní jọun ni ó mọ̀ pé nǹkan yẹn ò mu ni bàbá fẹ́ gbàwẹ̀ bàbá ti gbóúnjẹ sí báyìí wọ́n ti ní yá ẹ̀bùkèlè kálukú ti dèkèlè lọ́wọ́ wọ́n máa wí tẹ̀lé wa how thalathu twenty nine or thirty báwọn bá ti máa ń dà níyànnù kọ́nà kó wa forí gbogbo wọn lápapọ̀ so twenty nine lóṣù so twenty nine yẹn láti máa wá wá oṣù so tábà ti wá wá oṣù àníbi ni tẹ́bà ti rí oṣù báyìí súnmù lè rọ̀yà ti yìí ibi tí wọ́n wá lọ pé báwo láti máa fi ń fi rinlẹ̀ pé wọ́n rọ́ṣù àṣọ gbogbo gbogbo bá rí àníbi sallallahu alaihi wasallam bá ti di twenty nine a máa da àwọn èèyàn takó yẹ máa wá oṣù wá ó náà sì máa ń wà ó túnmọ̀ pé bí gbogbo àwọn àwa wa àwọn aláṣẹ wa lónìí báwọn aláṣẹ sí náà dáa tí wọ́n ní kọmití fóṣù kò síkọ̀ tó burú mẹ́ so sultan òun ó ti máa sọ pé yá twenty nine o yóò ti declare pé ẹ máa wá oṣù wọ́n tó wá máa wá oṣù káàkiri ibi tó bá ti wá rí wọ́n máa mọ́ sí contact ara wọn pé àti rí yàn ànábì ni ẹ wá oṣù twenty nine bó láti wá sì fi rìn rẹ̀ ni pé tẹ́nìkan bá ti wá rí ẹnìkan to bá ti rí oṣù tó báyìí pé ń tá a mọ ni tó sì jó ń dédé kò nídìí kásẹ̀ béèrè pé nígbà tẹ rí ìwọ àti ta ni àní béèrè tàbí kó sì gbé ni ó ń dédé ni torí pé Umar abẹ́bùdá ọmọ Umar ó ní ànábì sallallahu alaihi wasallam ní káwọn wá oṣù òun sì rí òun sì sọ fún ànábì sallallahu alaihi wasallam pé àwọn rí oṣù fa amara nasa bi siyam ànábì sì ní káwọn yẹn máa gbààwẹ̀ ànábì òun gbé àyè sọmi ọtí rí torí pé ànábì kò ń dédé ni ànábì gan kò sì fojú ara rẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì ẹnìkan wá bá ànábì ó wá látọ̀kọ ànábì ó máa ń gbòòrò aróko lòun òun náà wá bá ànábì ó ní mo ti rósù pàtó bá ànábì mo ti rósù ànábì wa máa rí ànábì atashhadu an la ilaha illallah ìbẹ́ta ànábì lọ rẹ̀ nù o atashhadu an la ilaha illallah sọ jẹ́ pé kò sí ọba kan àfọ́ ọlọ́run bí ó wa anna muhammadar rasulullah mo jẹ́ pé kò mo ìgbà ànábì òjò rẹ̀ sọ pé wọ́n ti rósù ṣe ẹ wo principle six láwọn gbé kalẹ̀ káwọn kìíní yóò le àwọn alásèké nìyí àwọn alámúlẹ̀ but a kàn gbọ́rọ̀ understand is náà bó ti gbé nǹkan wá ni ẹ rí pé gbàtà wọn ní ti ibo náà ń lọ ọ̀dọ̀ ta ni wọ́n ń lọ ọ̀dọ̀ ànábì wọ́n ń lọ àwọn nǹkan tí wọ́n bẹ táwọn jẹ́ àròlé ànábì àròlé ànábì méjì ni wọ́n àwọn kan bí àwọn àfà àwọn kan bí alìhùkàmá àwọn aláṣẹ àwọn aláṣẹ náà lára àwọn àrò àròlé ànábì ni kọ́dà ànábì sallallahu alaihi wasallam ànábì sọ pé man aso amiri fakọ̀dí asọ ni wọ́n man asọ ni fakọ̀dí asọ Allah gbogbo ẹni tó bá jẹ́ aláṣẹ tí ń jẹ́ aláṣẹ mùsùlùmí tí gbogbo àwọn mùsùlùmí pàápọ̀ pé ẹni kò mọ jẹ́ aláṣẹ wa ànábì ní bá fi lè takò tẹ́ bá fi lè gbó lẹ́nu bí ìgbà pé gbé mi ànábì lẹ́nu ni ànábì ní ẹni bá sì gbé mi ànábì lẹ́nu bí ẹni tó gbọ́nà lẹ́nu ni ajẹ́pẹ́ ẹni tó bá jẹ́ sultan aláṣẹ mùsùlùmí bí ẹni bá fi lè gbó lẹ́nu èyí gbọ́nà lẹ́nu ni èyí lẹ́sẹ̀ rẹ̀ but akànkọ́ ra stand àwọn olùlàláṣẹ ni aláṣẹ wa wọ́n ní kàtígórì bá a ṣe wà nísìn ládùúgbò yìí nísìn agbọ̀ olùlàláṣẹ tí jẹ́ aláṣẹ mùsùlùmí sáà ní àbáyà ni <laughs> ẹ kàn fà to take the fact to take the fact òdodo àmọ́ à ń tara wa ní sẹ́ni mọ́lásí bá ṣe wà ní mọ́lásí yìí sí ẹ̀bọ́n mi ní mọ́lásí ṣé ìmọ̀mù ló ní fájà sẹ́nu mọ́sálásí pé tó bá ti wí òun lórí bẹ́ẹ̀ ṣé ìmọ̀mù ni bẹ́ẹ̀ sì ni wọ́n yọ ìmọ̀mù wò tó bá ní báyìí ni bá ìgbà lọ sí rí o tó bá ní ìfẹ́ báláwá ìfẹ́ náà nù bí mo ṣe rí nu wọ́n yé tákù pẹ̀lú ìmọ̀mù tó bá ti ní kọ́lá kó má da tó bá rọ́ǹkì àyàfi tó yẹ pé tó bá kó sí tó kó sí ẹbọ ni lẹ́gbẹ̀ẹ́ wa ni rọ́ọ̀kù sí yẹ́wẹ̀ tó bá rọ́ǹkì tẹ ẹgbà mọ̀ràn tí ò gbọ́ ẹjọ́ mọ́ràn yín lọ ní o mọ́ràn <laughs> sí bọ̀tì lónìí a ti da gbogbo ètò òru tẹ́gbọ́n létò ti wọ́ lónìí gbà mọ́mọ́ bá sọ́ra wọn lẹ́nu yá wọ́n ni dádì kò lọ́yọ̀ rẹ̀ mọ́mú sẹ́lẹ̀tì so gbogbo àwọn wáyé kọ́nà kó sànú wa so ó láìfi tó búgbà ní so a ní ó ti gbọ̀rọ̀ ní but yóò wá ní àwọn kan tó jẹ́ pé bóyá àwọn tó jẹ́ aláṣẹ pápátá táwọn gbé fún o ní Kwara State àbíkà pé ńlọrin bàbá wa ọba àwọn ni sultan muslimin níbo nílọrin ẹ wá rí Sókótó kí ló ń pò òun Sultan Sókótó Sáàdù àbí fún gbogbo mùsùlùmí Nàìjíríà pápátá àgbọ̀rọ̀ gbó lẹ́nu ọba wa yóò gbọ̀rọ̀ gbó lẹ́nu tó bá ti di kéèsì ọ̀rọ̀ àwẹ̀ ẹni tó ní final say òun dání Sultan Sókótó lónìí dáàtí máa ń ṣe mistake nù lẹ́bi pé nínú àwọn ìgbìmọ̀ rẹ̀ òun ni ọba lọ́rin wà tí ọba lọ́rin bá pé ẹgbàwẹ̀ tí Sultan bá pé ẹgbọ́n ọgbàwẹ̀ tí sultan lágbọ̀ ìdínà fi ń lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam nìyẹn àwọn náà ní wálí bánabi ṣe wà ní ó láwọn wálí ó láwọn tán jẹ́ bí governors láwọn ìlú kọ̀ọ̀kan tẹ́kọ̀ àwọn náà ń governor bẹ̀ so síbẹ̀síbẹ̀ náà anábì ló pàṣẹ pé wọ́n ṣe kí nìyí wọ́n ti rí oṣù so nínú àwọn nǹkan tó wọ́n fi oṣù wọ́n bá rí oṣù tó wọ́n fẹ́ lọ lẹ́yìn sẹ́gbẹ́ yanu pé kárí ẹni tó jó dédé ẹlẹ́ẹ̀kejì àwọn ní mistake kan wọ́n èrí irú àwọn ń pa wọ́n èrí eléyìí náà rọ́ọ̀gì o àìmọ̀kan gbà ni lópin ìgbà tí sultan tóun ti sọ fún wa pé wọ́n ti rí oṣù anábì sì sọ̀rọ̀ tó jọ ń bá àwọn nìkan àbàmọ́ dàlúrú kálíbà sọ̀kan atajẹ́ mùsùlùmí anábì ní àwọn sultanu yìí àwọn tó bá jẹ́ aláṣẹ yìí anábì sallallahu alaihi wasallam anábì tó bá sin tí ò dáa anábì ní tó yẹ pé wọ́n sin tí ò dáa ní nǹkan tó pé ó pa ọ́pọ̀ lórí ẹ̀ gbogbo tẹ̀ anabi ni falahum walakum ẹjọ sẹrìrì pọ̀ ni tán bá ṣe mistake fàlẹ́yìn falakum ẹ̀yin ó sẹrìrì àwọn ó jìyà ẹ̀rọ ọlọ́wọ́n so níbi isu ọ̀rọ̀ àwẹ̀ yìí so kò lè pápátá pé ǹjẹ́ sultan sokoto so many tí ó rí oṣù gangan èyí ò kàn wá tó pé bí bá rí oṣù lápẹjú ẹ nísìnyí mo rí oṣù nísìnyí gbé mo sì wà ní kò mo rí oṣù bó o ní sọ́tún mo rí oṣù ṣe pé yóò láwọn delegate ládùúgbò yìí kọ́lá wọlé lọ́ba ru imam sẹ́gẹ́tì nísìn mo lọ́ba imam gbára imam òsèké nìyí kí mi lára <laughs> imam lè mí náà kọ́ àdìsàn yọba lọ́rí àbí wọ́n kí lọ lé imam eh, imam gàmbari ọmọ imam fatima mọ̀síkẹ́yà yìí àmọ́ bí imam yayin bá lọ sẹ́gẹ́tì yìí wọ́n lọ sọ́dọ̀ so true imam gàmbari sẹ́gẹ́tì nísìn yìí àwọn ọlọ́wọ́ bá dé ọbọ̀ wá sí kí ni yìí bí ẹ̀sìn ti gbé kalẹ̀ nu káká ni mo lè kùfùrù mo lè kùfìrì lọ sí ọ̀dọ̀ ọba súrètì ni bá ti máa ń kùfìrì lọ́dọ̀ ní Muhammad sọ̀sánlá àmọ́ kò sí ìmọ̀ ẹni sí yìí sẹ́kẹ́tì sí òun ìpadà bọ̀ tí ẹ bá ní àwọn ìgbésẹ̀ yẹn bá gbé àwọn ká ní àwọn tí wọ́n rí un nì sí wọn pé á pé àwọn amúgbó tiẹ̀ ní kọ́lá kókò lámúgbó kó jẹ́ wèrè nǹkan táwọn kan béèrè pé ìwọ tán bá pọ́n rí oṣù ẹ béèrè lọ́wọ́ ẹni yẹn tó yẹ pé ẹ̀ mọ́ pé àtẹ́sí adúlá ìlàhìlàlá sọ wípé òsì ọba kan àfọlọ́wọ́n ọba ọ gbà pé ànẹ́bí sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run bàtọ́ lọ́wọ́ ti gbà khalas ẹfilẹ̀ wọ́n rí oṣù náà nìyẹn bàtọ́ lọ́wọ́ ní kí wọ́n rí gbogbo òlé nígbà tó kọ yọ ọ̀nà àkọ́kọ́ nu táwọn fi mú àwẹ̀ tó bá ti náà rí báyìí àwọn erin lẹ̀ wá o àwọn mẹ́ta máa ń sọ̀rọ̀ kan tí máa ń bíyan nu wọ́n làwọn àwọn múra kalẹ̀ ẹ̀yìn múra kalẹ̀ ẹ fẹ́ jà ni ìjà láti sọ fún yín ìjà ọdún kan tẹ́tí náà múra kalẹ̀ láti ọdún kan níjọ́ tá a ti parí àwẹ̀ ìlànà ọ̀gá tó mú mi ìgbà tá a ti wọ́ ṣàbáàn alọ̀kẹ́tì ṣàbáàn kí la ṣé yóò máa lẹ́yìn sí àbẹ́ ọmọ gbàtọ́ ti di twenty ní ọ̀dẹ̀ ṣòkòtò ní ọ̀gùn gini ọ̀dẹ̀ wọn kàṣọ́ sí kan bẹ́ẹ̀ àbọ̀sì bọ́ sí kèé ti dání kọ́ jẹun nínú sàárì anábì ní kọ́ àbó ṣe gẹ omi kankan sí gẹ́nìyí kọ́ ọmọ kọ́ àpèsè gàrí lọ́rọ̀ wá ní kó bọ́ kọ́ ọmọ bẹ́ẹ̀ ara ìmúra kalẹ̀ náà nù bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ mú gàrí ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tán fi ń fi pé àti wọnú Ramadan tán fi rinlẹ̀ òun ni tẹ́ ẹ̀ bá wá rí oṣù ẹ wá wò nísìn lẹ́gbọ́n lọ́gbọ́n twenty nine lóṣù ojú ọ̀run mo ti fún wa ní proof méjì proof kan tó rè Ànábì sallallahu alaihi wasallam súnmù li ru'yatihi ẹ gba àwẹ̀ nígbà tẹ́ ẹ bá ti rí oṣù tó yọ ó wá ní fa ingumma alaykum ó ní kíni yìí fa ingumma alaykum nígbà tí kurukuru tó bá ti bo ọjọ́ yẹn yẹ pé tí kíni yẹn bá ti sáwọn fún yín ó túmọ̀ pé ó lè ti yọ àmọ́ gumma alaykum ó farapamọ́ fún yẹn ṣékíní yìí ẹ̀rí kí ló wá sọ ó ní fa akmilu iddata shaban thalathina yawma ìgbà yẹn ṣe wá ka shaban yín ẹsẹ̀ wá kàkó ṣékíní yìí kó pí ọgbọ̀n gbà ní tó lè mú wa kó gbọ́kànlù tàbá ti kí nìyí tàbá ti rí oṣù tó yọ ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nù táwọn fi rí oṣù tàbá ní àníyàn àwọn àgbàlagbà tó kọjá lọ wọ́n gbìyànjú púpọ̀ wàláì wọ́n gbìyànjú àmọ́ ìgbìyànjú ni ẹ̀sìn ọlọ́run jẹ́ kí àwọn ẹ̀sìn tuntun ò sí àmọ́ ara àwọn nǹkan tuntun láyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí mọ́tàlásì yìí mo rò pé èmi náà gbọ́n díẹ̀ nígbà táwọn mọ́tàlásì yìí tó fi jòkó tó nú amọ̀rọ̀ àwọn ìdò tó wà ń bẹ̀ amọ̀rọ̀ bọ́n ṣe kọ àwọn kan tuntun mi lóde lónìí àwọn tí wọ́n jẹ́ ìmọ̀mọ̀ ojú ọ̀nà ní sí mọ́tàlásì bá àkàwọ̀ yóò but ẹ̀sìn kò sí tuntun nú ẹ̀sìn mẹ́fà ìwẹ̀lú kò sí tuntun nú ẹ̀sìn àyàfi àwọn nǹkan tó yẹ pé àwọn ẹni ìṣáájú ò rí táwa rí kò sì túmọ̀ pé àwọn ẹni ìṣáájú à ń sọ yìí pé wọn ò mọ kéwu kọ́lá kò sùn fún àwọn kéwu jù wọn lọ wọ́n tẹ̀ mọ kéwu jù wá lọ ni dáadáa tí ẹ bá rí àwọn tó jí àkọlẹ̀ wọn wàláì tí ẹ bá rí àwọn tó jí àkọlẹ̀ pé ní à ah, lẹ́bù wọn pẹ̀lú kéwu ọ̀pọ̀lọpọ̀ tí ń jáfà lónìí kò lè sì kẹ́ ẹlòmíì jáfà wàláì pẹ̀lú ìlànà kan kàkàlẹ̀ báyìí yóò sì máa ranjú lójú agbo ẹlòmíì gé àfà níbi ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n tó jù wá lọ́mẹ́ àmọ́ níbi kárítíra àtàwọn ọmọ kọ̀ọ̀kan tí wọn ò tí rẹ̀ tí ó kọ̀ wọ́n gbà náà sẹ́pà àwọn kan wà tẹ́ pé ó ti wà látò yíyà nẹ́bì àmọ́ kò sẹ́ wọn ò rẹ́ni tí ó kọyàn wọn èé sì nú oyún gẹ́gẹ́ bí kí ni bí ulumul hadith àwọn àbá yóò mọ̀ àbàtàrà jẹ́lókù wọn ò rẹ́ni kọ́ wọn torí wọn ò ráǹfààní àti lọ kọ́ lẹ́ ìgbà táwọn yẹn ṣe ń lọlẹ̀ lárúbáwá náà ń ṣe ránfààní àti mú ìmọ̀ yìí wá táàmù pé hadithu yìí sọ́rọ̀ ànábì ni àbúrò ànábì kan lẹ́bi pé ìṣesí ṣíà ó pọ̀ nù ṣesí ni tẹ́bádàkọ Ali kílẹ̀sọ Ali kílẹ̀sọ ọlọ́run tẹ́ sírẹ́tì àwọn kan sọ fún yẹn tẹ́bádàkọ abákìkílẹ̀sọ tẹ́bádàkọ abákìkílẹ̀sọ ọdí aláàánihùn ẹnu kòmí léyìn tọ́bádákọ alì kí lásọ karamallahu wajihahu níta bánlẹ̀ inú wọ́n bá tọ́ra jẹ lókù karamallahu ara àwọn atẹ́gùn ṣíyà ní àwọn ṣíyà ní wọ́n sọ ilé ilé àwọn àbáyìí wọn ò ní ìmọ̀ tí wọ́n lè fi jọ kéé pé wọn ò mọ kéwú kí wọ́n lè dá kéwú túkọ́ àbí kéwú kan á ta kókó wọn lè rí túbọ̀ wọn ò ní ìmọ̀ nípa rẹ̀ ni kó sì lè bá yíwa dáadáa mo gbọ́ ìtàn kan sásì ló sọ wọ́n ní nílọrin ṣé wà ní bá wọn àfà ṣe kálímì wọ́n ló bá àfà àmọ́ gbogbo àwọn àfà lọrin gbà náà in tó fàtàn fi gbé álímù fún ṣe kálímì ní pé ìtumọ̀ álímì tálímì álímì àfà lélẹ́ yìí ìtumọ̀ rẹ̀ rún ìtumọ̀ àtọ́ ìṣòfò ní pé gbogbo àwọn àfà tó ń bẹ lọrin gbà náà tẹ̀fsíìrù tán fi ń jẹ́ àfà tẹ̀fsíìrù tán fi ṣe tẹ̀fsíìrù pé tẹ̀fsíìrù àtàjẹ́ àfà tẹ̀fí jàlálẹ́yìn ni tẹ́gbẹ̀ẹ́ tẹ̀fsíìrù àlìjàlálẹ́yìn áàfù rẹ̀ ni wọ́n lọ tíra tó tú Kùránì áàfù ni wọ́n ní wọ́n pẹ̀pẹ́ nọ́lẹ́jì wọ́n ń gbà yẹn tí wọ́n bá rí áàfù tó kù yẹn wọ́n lè kà fúnra wọn kí wọ́n sì tú pẹ̀lú mọ̀ tí wọ́n ní bọ̀ tí wọ́n rí ó sọ pé gbogbo tó fẹ́ máa sọ ní mọ̀ǹgà náà kò lè ju áàfù lọ sẹ́kọ̀ọ́ nǹkan wá ń bẹ láwọn ìlera bá wá tó pé áàfù ṣe kí tí máa ń sọ bí áàfù tó kù káàdé ẹgbẹ́ni náà àfáyín àwọn àfáyín ò tí ì dídà débẹ̀ ni kìí ṣe tuntun ìgbà tí ṣíkà lómi wá dé ó wá gbé odidi kọ̀m̀plìtì oníkan ṣoṣo ó wá gbé odidi tẹ̀fíìsì àlẹ́lẹ́ ọ̀ ẹ àfà lélẹ́ yìí o ní tí wọ́n jẹ́ àfà sí yọ tí ṣíkà lómi wá gbé àtọ́wá tó tó sórí ẹ̀gbọ́ yẹ á ní mi jọ náà lọ́wọ́ tẹ̀fíìsì àlẹ́lẹ́ ni wáyìí tẹ̀fíìsì àlẹ́lẹ́ ni gánà sí gan nínú àwọn tẹ̀fíìsì àlẹ́lẹ́ tí ò ráyè wọlé ni pé ọwọ́ fẹ́ ṣe wá sí jàlẹ́ ni wá tẹ̀síwájú ní ẹbí tá a ti sẹ́ńtù ìtàdé yìí àwọn <laughs> àti kan ṣe o tẹ̀sí ọ̀ ṣe tẹ̀sí rárá à tẹ̀sí kíni gbogbo ojú mùjáládù kan lọ tẹ̀sí mi sí owó àtẹ́pẹ́ mùjáládù ẹ̀ twenty ni twenty follows. tẹ̀sí tó ti wá wà lérí gbá lónìí tó wà lérí gbá lónìí at least ó tó one hundred fifty tẹ̀sí ó tún wá rọrùn fáà tàwà lónìí tẹ́pẹ́ gbogbo tẹ̀síìrù yìí Suratul Fatiha àti mọ́fẹ́ sàlàyé rẹ̀ kí n lọ wò kọ̀ọ̀kan níbi tẹ̀síwọ́n 150 yìí mo fẹ́ mọ̀ tí kọ̀ọ̀kan sọ lórí sọ́tù fatia pẹ̀lú ẹjọ́ pé tẹ̀síwọ́n ti ń bẹ́nu jàrí nìkan ló fẹ́ sọ sí tàbá ń da ìmọ́lẹ̀ bákan náà máa sọ ni olójú kan tó lójú 50 nù ibi tó tọ́rọ̀ ń dé fún wa lónìí tí wọ́n fẹ́ pé gbogbo tẹ̀síwọ́n ayé pápátá mo fẹ́ mọ́ ṣe tú arrahman arrahim wọ́n kò wá fún mi ni ọkàn àtọ ẹ̀ ti pẹ̀lẹ́ yìí gọ́ọ̀gù ni ọkàn ọkàn tẹ̀sí ó ti láwọn wẹ́sàn kan lọ tẹ̀sí kò wá yóò kò wá ní yóò kẹ̀bí tọ́kàn lọ ọkàn wá gbogbo ní eléyìí ó ní tùmọ̀ eléyìí ó ní eléyìí ó ní eléyìí àwọn kan táwọn sọ pé báwọn afáyò mọ kéwú wọn mọ kéwú bí tá a ti lọ nípa ọ̀rọ̀ àníyàn ni níjọ́ kí sórí mi tó ìbá ní kẹ́lẹ́ bá gbá tó fẹ́ sọ ni ló ti sọ sórí bá fún ọ pé ní ìwó lọ́n sọ yìí àwọn àní dàníyàn bí bàbá ṣe ń ṣe látijọ́ iná ni wọ́n sì gbà bẹ́ẹ̀ fún wa àì dàníyàn pẹ̀lú ẹnu ìdí ńlọnù káwá ti gbígbà tó bá kátó máa dà níyàn pé kátó máa nìnà wẹ́ ìtù sẹ́lẹ̀ lẹ́yìn lásán bídíà ni àmìyàn di gèfè rí o àníyàn tó dan gangan ọwọ́ èsì àsìkò rẹ ni ọlọ́run ní san lẹ́san rẹ̀ ọ nígbà aládàpọ̀ dàníyàn ẹlẹ́ẹ̀kejì ọ̀tún wá jíyà rẹ̀ bẹ́ẹ̀ bá ń lọ́mọ lóbi tó bá ra sìgá rẹ̀ nílùú <laughs> tó rẹ̀ nítọ̀ ẹran lóbi ó wà ra sìgá ẹlú abẹ́ nílùú tí èso méke

wọ́n rí jẹ́ tẹ̀mọ́ ẹ̀wọ̀n tó wá gbà àníyàn mahaluha alqalb ọkàn ní ma ń wà àìwú jáde lẹ́nu rárá kọ́dà ọ̀gbọ̀rọ̀ mọ́ ọ̀run àwọn pọ̀ àníyàn àwọn yẹn pọ̀ láti wá dáa ó rọrùn láti dáa lápẹjú ẹni sí kálò ní ni shaban 29 tí aragbó ti wà lọ́nà kọ́dà àwọn tí ẹ pé wọn àwọn ìsábà rí àyíbí ọwá lẹ́ni àwọn yóò tún gbẹ́rẹ́gbò tí ọ̀dọ̀ kí là ń retí jẹ̀mọ́ kí ẹ lọ́sọ pé wọ́n á ní tọ́ àwọn bàbá wa ọba ọlọ́rin wọ́n ní wọ́n ti rí oṣù àwẹ̀ bẹ̀rẹ̀ lọ́la so àwẹ̀ bẹ̀rẹ̀ lọ́la náà kí ni kò wá sẹ́mi ń bẹ ní àgbà ìlọ́dà alhamdu kọ́lẹ̀ lómi ní alhamdulillah àtúnṣọ́nù lẹ́yìn àníyàn ti dúró àníyàn náà tí yẹn so di pé wọ́n láwẹ̀ ń bẹ ní àti dàníyàn tó but mọ́kẹ̀mú tó wà bẹ́ẹ̀ ni pé ọgbọ́dọ̀ mú àníyàn wá kálífàjárì tó yọ tálífàjárì bá yọ àlèmáníyàn wá kí wọ́n before alfajari ẹni pé tí wá àìwà lọ́la ó ti dà níyànú ẹ tí wọ́n ń gbọ́ lẹ́yìn àlùfájà ìgbà tó dé múlásì lòun wọ́n ń gbọ́ tiẹ̀ pé àwọn olóṣù lánàá wọ́n láyé lọ́rùn rẹ̀ kọ́dà àti kásùbà sálùfájà rẹ̀ ti yọ ná ó mọ̀ pé agbọ́rọ̀ ọmọ táìmù tí àlùfájà rẹ̀ yọ báyìí ká lọ wá dáadáa pẹ̀lú ògbọ́ that's why the next week á sọ fúnra wa ṣẹ́gẹ́ twelve next week so bóyá sì tún alẹ́ fún wa ní nọ́mbà kan fún whatsapp tẹ́ pé wọ́n máa fún wa ní updating pé àsìkò báyìí o àsìkò báyìí ni sínú o àsìkò báyìí o ní sáàrì àsìkò báyìí lọ́gbọ̀n ọ̀dẹ́nu dúó síbà nísìnyí so a fi nọ́mbà lẹ̀ tẹ́ pé wọ́n update wa lórí whatsapp àwọn tàwa ní wa lórí whatsapp inshallah so díwà nísìnyí náà mo lábádé èyàn àbájá lé wọn wá tí wọ́n ń gbọ́ láàárọ̀ ọdún mọ́lá sí lọ ń gbọ́ ẹ̀ àwẹ́wà lónìí ọ̀dà níyàn kọ́làkọ́ mi ti jẹun kọ́làkọ́ mi fọnu ọ̀dà níyàn èyàn lè gbàwẹ̀ èyàn lè gbàwẹ̀ ń jọun kọ́dà kọ́ méjì fọ́nù ọ̀lẹ́ gbàwẹ̀ ọ̀ sì tún gbọ̀nà jẹun àbọ̀ jẹun lọ́sàn àmàdá náà <laughs> àbí tí mo ti kí ní kíráìmù gidi níbá tó lọ́ ti wọ́n náà àmàdá náà ọ̀rí ọlọ́ tó bẹ̀ kọ́ jẹun ọ̀ sì gbọ̀nà jẹun kọ̀rọ̀ ọ̀ sì ìmùsáàkì ìmùsáàkì ni ìtumọ̀ rẹ̀ ọ̀tọ̀ ni pé ọ̀ gbàwẹ̀ àmọ́ gbọ̀rọ̀ jẹun kọ́dọ̀ gbọ̀rọ̀ mú kọ́rọ̀ ọ̀gbọ̀rọ̀ súnmọ́ bíyàwó rẹ̀ gan máa bíyàwó rẹ̀ gan máa bí pàwọ́ lọ́wọ́ pé kò gbà rẹ̀ gan ọ̀gbọ̀rọ̀ súnmọ́ èyí wà lọ dáhùn ẹ̀ padà lẹ́yìn àwẹ̀ lábẹ́ eléyìí látara àwọn òjòrò tí sáré máa gbé sọ wọ́rọ́wọ́rọ́ ah, kàkà tí sáré kó sínú wàhálà báyìí èyí wà lè fẹ́ wọ́ ọ̀rọ̀ kọfí sàdúrà ó retí kán lọ fún wọn lóṣù wọn lóṣù olówó àkùn ọ̀ntọ̀ wọn bá <laughs> tó ẹni yóò pé ní sí pé tó bá kò ní kò tó aláwẹ̀ ọ̀dà ah. kẹ̀míkàtà ìtọ́yọ náà ni tọ̀tọ́ máa aláwẹ̀ ọlọ́run o lọ́wọ́ rí ìgbà o tó bá sì rí ìgbà àníyàn kọ́ lóòótọ́ yójúmọ́ làwọn ọmọ dàníyàn sorry yójúmọ́ làwọn ọmọ dàníyàn tagbà rẹ̀ lọ́la but yóò wọn kílẹ̀ yójúmọ́ yójúmọ́ ìgbàtà wọ́n ti jẹun sáré nísìn ọyá abúlé wá jẹun ìgbàtà jẹun kílọ̀ sí sójà àrùn ọjà àbójọ sán sàrí náà lọ ń jẹun pé àwọn ẹ̀sìn mẹ́lọ́la kọ́lẹ̀ tó máa gbé sọ́jú ìlọ sọ́jú ìlọ ìdọ́pẹ́ láníyàn lélẹ̀ àìwí àníyàn lẹ́nu so àníyàn tí wọ́n máa ń wí lẹ́nu wọ́n ní hajju àti ọmọrọ gbogbo yòókù wọn ìṣẹ́gun ní wọn kí wọn ní ẹnu abiola wọn bá balẹ̀ kí ọlá rọmọdọ́nà yìí náà jẹ́ sojú ẹnu ọlọ́run gbogbo tẹ́lẹ̀ kọ̀kan wá tá a fọkàn sí torí àṣàdúrà náà ni so tá a fọkàn sí pé torí pé rọmọdọ́wọ́ náà kọ́dá àwọn ẹ̀tọ́ sọ ọ̀kan ọ̀rọ̀ tí ó dáa ní ẹmọ́ tó sọ wọ́n ní ń sọnù bí ọgbà àwẹ̀ kúfúrú ní gbólóhùn yìí mẹ́bàá ń sọ bá ní kọ́dá ìyẹn gẹ̀gẹ̀ níwájú ọlọ́run bá àwẹ̀ rọmọdọ́wọ́ náà ṣe ìsọnù àmọ́ Ah. náà àwa náà. wọ́n ní pé tó yẹ ọ̀gáwò wọ́n dábọ́ kò dá kò dá ọlọ́pàá péríkì mi ò kò sí lọ́mọ́ so ti túbá náà nìyẹn so èyí títẹ̀ máa ń gbé pé ìbẹ̀rẹ̀ ń rẹ́ǹtì lé sí so tán á fi kọ́ bó láti wá sí bá ń sí á sọ fún ẹni tó nílé bá gbé kú bí ó sì gbé kú tọ̀ àwọn ọmọ ṣe àtikárù tí tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bá tún lọ mí bòmí gan kọ́dà wọn lè gbé kọ́ọ̀sì ṣe tiẹ̀ omi ò tẹ́ ní gbé sí direct báwọn yóò gbé síbi inú ilé báyìí ẹgbẹ́ kìnnìkan mẹ́ta máa ń ṣe inú ilé báyìí kátẹ́gùn lè máa bá wọlé ìbẹ̀ lọ́wọ́ fi bẹ́ẹ̀ bá gẹ́yìn kúrò ni so irú ilé yóò ní so kéèyàn bẹ́ẹ̀ bá rí bòmí kéèyàn lọ bí ẹ̀bá sì wá rí lábẹ́ gbé wọn bẹ̀ náà kéèyàn máa ṣe àtikárù púpọ̀ fún bàtí yóò bá fẹ́ wọlé ah, wàá sàmìlà. ọ̀rọ̀ níbi gbọ́ pé assembly èyí tó wá fẹ́ mú wá ní sáàtì pé àwọn tó máa ń kírun nínú inú àwẹ̀ kí ẹ pé wọ́n kàn kó jọ kí ẹ pé yẹn kọ́ mọ̀ dáadáa ní àwẹ̀ kí ẹ kó jọ ní àwẹ̀ kí ẹ mọ̀ dáadáa. so mọ́sáàsì láti máa ń kírun kátó wá dáàmọ́ lẹ́ẹ̀mọ́ lẹ́ẹ̀mọ́sálásí kí lè pé tọ̀ mọ́sáàsì ẹ̀mọ́ kí fáwọn alágbájá kò bá mu mọ́sálásí òun náà làwọn sọ́bà tó máa ń kí pẹ̀lú àlẹ́ ìsọ̀sọ̀ kọ́lọ̀pọ̀ tó dásìkò ọmọrù ó tún pààyàn sí mọ́sáàsì kan so àwọn àdúgbò tá bá wà mọ́sáàsì ẹ̀dẹ̀ká máa dúró àmọ́ ń lé ti wá àwọn mọ́sáàsì nínú àwẹ̀ so lè náà kò bá mú kájìnà sí so ó lè tún pé yóò nírun o but ìyẹn ti sọ́kàn Islam ìyẹn ti kíni yìí ìyẹn ti ń three wàá sápọ̀ lérí ọkọ̀ ok àdísì ah, Umaru ni Umar bin Khattab radiyallahu ta'ala anhu nígbà tó di inú àwẹ̀ ó rí àwọn èèyàn tí wọ́n ń kí ìrun lọ́kọ̀ọ̀kan nínú asámú kálukún àti ẹkí Umar wá sọ fún tó wà lẹ́gbẹ̀ẹ́ pé tí n bá pa gbogbo ọ̀pọ̀ náà kí wọ́n kí o lẹ́yìn mọ́mù kan kọ́ olóhun ṣe bẹ́ẹ̀ ó wá mú ẹnìkan ìgbà tó mú káàb olùkọ́mọ kí n gbogbo wọn inú wọ́n lọ jẹ́ ìmọ̀mù tí gbogbo yín wáwátá ẹ má da kí mọ́ ẹ má tó lẹ́yìn rẹ̀ ó wá dújọ́ kejì ó tún wá rìn kọjá ó wá rí pé wọ́n ti gẹ́nìyí wọ́n kí lọ́wọ́ ó ní háàdìhì ó ní ni'mati bídà átúhù háàdìhì áá bídà ìdáà lábẹ́ ilé yìí ní tó fa ìbéèrè láwọn kan sọ pé bídíátù hasanawa wọ́n a mọ́ kó tí ọ̀rọ̀ umaru yìí pọ̀ pé a nẹ́ẹ̀mà ti bídí hadi hadi bídí ayé ni mo tún dá ilẹ̀ dáa àwọn àfà tí wọ́n ní ìmọ̀ nípa ìsìn wọ́n ní bídí àtù tí wọ́n sọ́yà yìí bídí àtù lùgbọ̀wíyà kìí ṣe ilé ìta ń sọ yìí ọ̀rọ̀ kéwú ni ọ̀rọ̀ kéwú sí ẹ̀ ní ìṣòro kan bẹ gbogbo àfáà tẹ́ ti wà sí òní kìí ṣe gbogbo wọn lọ náà ẹ̀kọ́ tí kálukú lọ kọ́ ní yunifásitì gẹ́gẹ́ yìí ó yàtọ̀ bí ẹ àbọ̀tí àwọn àfáà lè wà bó wọ́n dára ní mòdì irúkọ́ ó sì lágbárí ọ̀rọ̀ wọ́n ní bídíà tí wọ́n rú sọ́yà yìí bídíà tó lò kó yà ní kí sẹ́ bídíà tó ṣàríyà kí ló fà nítorí pé tán pè ní bídíà nínú ṣàríyà òun ní nǹkan tí ò bá ṣẹlẹ̀ rí nítorí bídíà nìyẹn nítorí pé bídíà gẹ́gẹ́ pé ọlọ́ni máa kún tó bídíà mínà rọ́sọ̀lù ọlọ́sọ̀rọ̀ ní kọ́hán nínú àwọn ànábì ọlọ́run ọtí náà òjíṣẹ́ wá bífọ́ mi so n tọ́kẹ́ bí díà ó nìkan tuntun tẹ́nìkan ṣe rí ẹ wá jẹ́ àwọ̀ pé n tí mọ́rù ṣe ń jọ́ náà yìí ṣé nǹkan tuntun táwọn èèyàn ṣe rí ni káwọn èèyàn máa kírun asámú pọ̀ lẹ́yìn kí nìyí lẹ́yìn mú nǹkan náà kálukú bá ṣẹlẹ̀ rí bí díà tó ṣàrẹ̀yà ni bí díà tó ṣàrẹ̀yà ni mọ́rù sọ̀tọ́ bídíà ti tú sọmẹ́rin bídíà tó lùkìyà ìdítàbí púfẹ̀ ni pé torí pé kíní yẹn ti ṣẹlẹ̀ inú ṣẹ̀ríà rí ni Ànábì sallallahu alaihi wasallam ó kírun ásámú fáwọn èèyàn lẹ́ẹ̀mẹ́lú lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀mẹ́rin ìgbà tó wá di ẹlẹ́ẹ̀kẹrin àwọn èyí tó wá pé bámú wọ́n wá pàdé Ànábì kó tó wá kásámú fáwọn Ànábì bá kọ́kọ́ anábì ni mo rí gbẹ́gbẹ́ ṣe pọ̀ tó tẹ̀sí lápolẹ́kà púpọ̀ lórí ẹ̀ àmọ́ mò ń bẹ̀rù tábà ń kìlọ̀ báyìí yìí ń páyà ní ẹwọ arúntà náà bí di fún wa kọ́mọ̀ padà wá sí ọdí ọ̀nà ìlẹ́yìn lérí tábà sọ asámọ́dọ̀ ọ̀nà ìlẹ́yìn pẹ̀sàgbá kan anábì ní in tí òjì jáde sí mọ́nu àwọn àfáà ní pé in tó wáfà tí mọ́nu fi sẹ́njọ́ náà kò lè jọ́lọ̀ yàmá mọ́rò tapà torí àwọn àfáà tó máa ń sọ̀rọ̀ wọ́n wọ́n pé kí ni ńlá kí ni reason tí ànábì sallallahu alaihi wasallam tó fi lóhùn lékí mọ́ so tí reason yẹn tá máa rí gbé kúrò tá a bá wá rẹ̀ tó ṣe é ajẹ́pẹ́ nìyẹn kọ́ kò takà ànábì reason kó jẹ́ ọ̀ràn èèyàn kò lè kí nìyí kò lè kò lè kò lè kò lè kò tí àwọn èèyàn lè fi pè ní ṣe bídíà tó ń ṣàríyà rísì kejì kálá nẹ́bì gẹ́gẹ́ òṣèrí kálá nẹ́bì òṣèrí ẹni tó kọ́ sí láyé onáta ni òní ọmọrù ó sì tún lè jẹ́ bídíà tó ń lùgọ̀wíyà kò ní jẹ́ bídíà tó ṣàríyà kí ló fà á nítorí pé kánẹ́bì gan tó kú ó ní tẹ́ àwọn kan mẹ́sẹ̀ léyìí táwọn kan ṣe léyìí ẹkọ́ wò pé èwo lè mí ànábì approve tí mo ṣe oníkẹ́ máa ṣe wa sunnati khulafai ar-rashidin tẹ́ ẹ̀ bá wá rí ìtí mo approve ẹ tó wò pé ra nínú àwọn sa àwọn khalifa ànábì mẹ́rẹ̀ẹ̀rin tá a bá rẹ́ nìkan tó approve kan kọ́lá bí mi ànábì bá ṣe ẹ mú ànábì pé sunna khalifa ẹlẹ́ẹ̀kejì ta ni òní umaru so ká ní umaru lọ́gọ́gọ́gọ́ ṣe táwọn sọ tó ń tako súnà ní ọmọ jẹ́ so eléyìí ò kí ṣe dẹ̀lì rárá fún gbogbo ẹ̀dọ́ ọ̀dọ́ pé a lè rí bídíàtù asana so wallahu ta'ala alabi sọ wa last question lélẹ̀ bóyá tí gbà fáyà ti fẹ́ láyé lẹ́yìn lẹ́yìn ṣàlá ọjọ́ ti lọ gbogbo mọ̀ pàdé mọ́ lásì náà ẹ̀dá ọ̀pọ̀ Uh, ọ̀rọ̀ rẹ̀ àpàdà tó máa sọ ọ́ dada dáadáa náà rẹ̀ ó kírun níbi tó ti ń kí súrà tó gùn dáadáa ní asámú ni o ìjẹ́sùnà rẹ̀ strong ó sì dáa púpọ̀ ju tó bá ti ń kọ́lá kí mo fi ọlọ́run ti kírun lẹ́yìn ìmọ̀mù rí ìrírí rẹ̀ láyé ìmọ̀ di ni akbar ìdíyàmọ̀ta ni ilé ìwé ti kíkọ́ ẹ̀rọ pé wọ́n ètí bí ọ. mọ́mù sáàdù ni lẹ́yìn mọ́mù sáàdù ni mọ́mù tó tẹ̀lé mọ́mù sáàdù àwọn lákì ibẹ̀ mo ti kọ́kọ́ mọ̀ ìdíyàmọ̀ta láyé rí ní àwọn ẹ̀mọ́ yìí ẹ̀rọ ni so níbi ìgbìyànjú torípà anábì sẹ̀sẹ̀ lá anábì lè kí ó ti kíráka kan tó kí odidi suratul Baqara ó ké tán níbi rákà ẹyọ kan ní o ó tún kí ó tún fi nìsá ilé ó tún ké tán rákà kan ní o ó tún kí Al-Imran ó náà fáwọn ọmọ tó fún wa pé tá a bá ṣe súnà bó ti yẹ ká ṣe bídíà gbọ̀dọ̀dá ìwọlé kálábá ṣe súnà bó ti yẹ ká ṣe àwọn oníráyè bídíà súnà gan tó wà ní èyí tọ́lọ̀ ń gbébọ̀ arọ́ láàrin ṣe tán yìí ẹlẹ́kan tó wá gbé bídíà kan wá ẹ gbọ́ tí àwọn àgbà Yorùbá sọ yàn èwo lẹ́ tó gbédé yìí ẹni a máa ṣe sáwí ẹ̀sìn pọ̀ lẹ́tà náà ní gbọ́dọ̀ tàwọn sáwí nítorí ẹ̀ka ọ̀pọ̀lọpọ̀ ìwà gba sáwí ni ẹ̀tún náà máa ń ṣe sáwí kan látó kiri tán èyí tàbí mi ní àṣẹ gan àríṣe tán wà nílẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ súnà tó bá yẹ pé à ń ṣe náfìlà sáwọn tiẹ̀ ká máa ṣe ni subhanallah ìmọ̀mù kan tó wà lọ pé náfìlà tó ní bákà méjìlá sálámù mẹ́ẹ̀ẹ́dógún Eh, lẹ́yìnwà tó ti pa ọ́tọ́ ìdá lẹ́yìn ogun níláyìí rẹ̀ àwọn pàtàkì à ṣe súnà yẹ gẹ̀gẹ̀ òní bí táà lọ parí asáwọ́ tàà parí lábẹ́ méjì lẹ́yìn káàsùn kàmọ́rí tí ó ń jẹ lókù so lóòótọ́ tí ẹ bá kí èyàn lásámú o tí ẹ bá kọ́ àbóṣe pé mọ̀dí àmọ̀tá náà ń kí à ní wọn ní asámú wọn ní asámú àmọ́ àwọn tó ké súra yẹ púpọ̀ kí so wallahu ta'ala alam sawab níparí ọ̀gá ó mú bíbò ọmọ èké náà gbàlagbà ókè ó ṣe mistake ó rà pẹ̀lú ògùn ọlọ́run ara nǹkan láti sàlàyé náà ni àwọn àìsí abẹ́rẹ́ ànábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá tí máa ń gbààwẹ̀ kó bá jẹ́ Ramadan náà ó bá gbàgbé bá jẹun ó jẹun kọ́dà ó ti jẹ suyán mẹ́rin mẹ́rin ó ti jẹ tán ó ti jẹran tán ó ti tún wá múmi sí i níwọ̀n ah. amúmi tán ló wá rántí kó ń gbààwẹ̀ bó bá jẹ jẹ òkèlè méjì <laughs> lórí jẹ lórí. nínú lẹ́yìn nínú àbọ̀dá lẹ́yìn lẹ́yìn sàrẹ́ mọ́ nílò gan ìgbà tí èyí jẹ́ ṣùgbọ́n tán tí èmi kèlè mẹ́ta yẹ kó rántí àmọ́ lóòótọ́ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò lè rí bẹ́ẹ̀ kí ẹ jẹ ìsùn mẹ́rin àmọ́ kọ́lá kò lè jẹ́ but à ń sọ ń sọ pé kọ́dà kọ rí pé ó jẹ́ tó gófẹ̀ bí bí ẹ̀sìn bẹ́ẹ̀sìn òní bó ṣe rọrùn tó fún wa òun ló jẹ́ ká sọ débẹ̀ pé kọ́dà kó jẹ ẹ̀sùn mẹ́rin ó tún mọ́tì lé ṣẹ́gẹ́tì tó bá yẹ kó gbàgbé ni Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó ti wà náà kọ́lẹ̀ pọ̀ Ọlọ́run fẹ́ fún lóúnjẹ lásìkò yẹn ni ó fẹ́ fún ó wá gbé ẹ̀ lọ ló fi jẹ́ pé nínú kan táyà lù yàn sí táyà sí dáyàn lágbè sí pé mo gbàgbé mo lù yàn sí tí ìbá ni mo gbàgbé ẹ fi lè má lu o àmọ́ lónìí àwọn oníyàn gbàgbé mo gbàgbé ni tí wọ́n lóun gbàgbé nítorí pé ọlọ́run ọba gèé mú yàn sí ọlọ́run ọba ó lè mú nàka yóò sì lọ so èyí tí ń gbàgbé tó sì mú mi tẹ kó gbàgbé ni so anábì ni ọlọ́run ọba fẹ́ fún lómi lásìkò yẹn ló fi ní kó gbàgbé ni kò ní dá padà àwọn ẹ̀rẹ́ pé kò ní dá anábì ló sọ bí àdíì sọ̀hí àdíì sọ̀hí wù ní onídàpadà anábì ní kó máa báwẹ̀lẹ̀ ó ní kó máa báwẹ̀lẹ̀ lọ onídàpadà ó ti gbàyẹ̀ náà nìyẹn subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk